lábẹ́ igi Orísun níbẹ̀ la gbé ṣeré wa inú wa dùn ara wa yá lábẹ́ igi Orísun yẹ́sọ̀ lábẹ́ igi Orísun ni mo wà tí mo ti ń gbafẹ́ ni mo ti ń catch gbogbo fun and then ni mo ti máa fún yín gbogbo music and musical videos back to back to back to back to back. Inú mi máa ń dùn, ara mi máa ń yá gágá tí n bá ti dúró síbẹ̀ torí pé kí ni mo mọ̀ pé àwọn olólùfẹ́ mi pátá àti pátá gan ṣe kí ni wọ́n ti rẹ́dí fún gbogbo orin tí mo fẹ́ rà jù lọ́lọ́kan òjọ̀ kan. So surprise tí mo ní fún yín ó wà níkàlẹ̀ ẹ kàn máa wò mí kẹ́ máa ṣe kí ni kẹ́ máa jó kẹ́ máa yọ̀. Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi ọmọ bínú sí mi ọ̀ṣẹ́ ìnáwó tábìlì ṣì sí èyí kẹ́ ẹ́ fọ́nkì ọmọ ẹ̀rẹ̀ tó ṣe tó gbásì tó dùn tó kí tó tún ṣe kíni tó yí bóbó lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ torí pé kíni special special special special surprise tí mo ní fún yín ó yàtọ̀ hmm. lónìí màá mo máa ṣe special specials tí bá sọ̀rọ̀ nípa specials mo sọ̀rọ̀ nípa bí a ká mú ìlú mọ̀ọ́ká kan tàbó mìíràn tá a bá ṣe specials nígbà mi a máa mú èèyàn kan nígbà mi a máa mú méjì nígbà mi a máa mú mẹ́ta àmọ́ lónìí mo fẹ́ ṣe méjì àwọn ìlú mọ̀ọ́ká tí wọ́n mú orí kan méjì tí mo máa mú lónìí òun gangan ni Zanku Master ìyẹn Zlatan Ìbílẹ̀ àti of course Olamide bada bada bada bada baddest ever baddest snare àwọn méjèèjì gangan ni a máa ṣe kí ni mo máa ṣe àfihàn gbogbo orin wọn back to back àwọn mímọ̀ nípa Zlatan ìbílẹ̀ wọ́n mọ̀ as Zenko master wọ́n mọ̀ as you everything but àwọn orin kan wà lọ́lọ́kọ̀ òjọ̀kan tó ti ṣe tí ẹ ò mọ̀ hmm, ń pa ẹ̀ tẹ́ẹ̀kẹ́ kí n gbọ́ ní gbogbo gbàgbọ́ you know there are so so so much specials tó ti ṣe iṣẹ́ pọ̀ ńlẹ̀ jaburata àti ti Ọlámídé náà ìyẹn náà wà lẹ̀ àwọn orin tẹ́ ẹ mọ̀ àti tẹ̀ kí n fi bẹ́ẹ̀rì tẹ́ pé ok ó kàn jáde and then wọ́n ti play ẹ̀ o ó ti lọ sẹ́yìn díẹ̀ gbogbo ẹ̀ pátá àti pátá ni mo fẹ́ tó papọ̀ lónìí tí ó fi jẹ́ combo package lórí ètò wa ètò yín ìjọyà so are you ready? <laughs> torí pé kí ni mo dúró tán mo dẹ̀ ti ready. Hmm ok ta ni kí n kọ́kọ́ pick lẹ́ni ṣọ́kọ́ pick Ọlámídé ni àbí Zlatan Ìbílẹ̀ ok ok ok èyí jẹ́ èyí ò jẹ́ ẹ jẹ́ kí n mú Zlatan Ìbílẹ̀ Zlatan ní bílẹ̀ ní bẹ́ẹ̀ bí sílẹ̀kùn ètò tòní pọ̀rọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ <laughs> tèmi pọ̀ ok number one song láti ọwọ́ Zanku master ìyẹn Zlatan ìbílẹ̀ ohun gangan ni Zanku legwork orin yìí jáde ó mìlú títítítí ìgbà yẹn gangan ni style you know Zanku yẹn ìgbà yẹn gangan ni ó jáde ẹ kọ́ lọ gbàdúrà pẹ̀lú Zanku legwork láti ọwọ́ Zlatan ìbílẹ̀ tí a bá padà dé ètò wa ètò ìjọya máa hot torí pé kíni Zlatan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ à ń bọ̀. tábà sọ̀rọ̀ nípa zanku tábà dẹ̀ sọ̀rọ̀ nípa Zlatan ìbílẹ̀ ó yẹ kẹ́ mọ̀ wípé ghetto ghetto ghetto gangan ni ayé wà nínú fídíò and so much of ghetto scenes and drama òwú gangan ló bá dé nínú fídíò yìí a sì ń tẹ̀síwájú hoti hoti hoti orin mi tún wà tí Zlatan kópa nínú ẹ̀ àmọ́ òun kọ́ ló ní orin mo sọ fún pé Zlatan gangan òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ àti lọ́wọ́ mo lọ fídíò yẹn ó ṣe kí ni ó kún fún ijó a ṣì ń tẹ̀síwájú and then tó bá gbẹ́ ìṣẹ́ ń darapọ̀ mọ́ wa ni ẹ̀ tí mi sọ lọ torí pé kí ni mo sọ wípé specials ló já sí lónìí specials wọn gangan ni mo wá ń sọ̀rọ̀ nípa Zlatan ìbílẹ̀ àti Ọlámídé lọ́wọ́lọ́wọ́ báyìí Zlatan ìbílẹ̀ ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ àti gbogbo àwọn orin tó ti bì lọ́lọ́kọ̀ dádúró ṣe àti èyí tí wọ́n ti feature okay next song òun gangan ni yẹyẹ boyfriend láti ọwọ́ Zlatan ìbílẹ̀ pẹpẹdẹm Bọ́láńlé dem. o orin yìí dùn nínú fídíò ẹ kò máa rí Zlatan so so uncorporate yes so uncorporate bẹ́ẹ̀ ló ń jókòó ló ń yànnàná bí ọkọ ṣe lè tọ́jú aya bí ó ṣe yẹ kí ìgbéyàwó àti gbogbo relationship pátápátá bó ṣe yẹ kó rí ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú orin tó ń ṣíni létí tó tún ṣe kíni tó tún jẹ́ kéèyàn jó à ń bọ̀. Bọ́láńlé pẹ́pẹ́ dẹ̀ mọ́ pẹ́pẹ́ dẹ̀ mọ́ bọ́láńlé pẹ́pẹ́ dẹ̀ mọ́ mo lérò pé gbádùn fídíò yẹn ó kún fún ijó pẹ̀lú ọ̀rọ̀ a ṣì ń tẹ̀síwájú pé lọ́wọ́lọ́wọ́ by it's DJ exclusive on Ìjọ́yà bẹ́ẹ̀ ni DJ exclusive ló gbórin jáde gbọmọgbọmọ ó tún wá wo pé ta gan-an lórin yíyẹ láti inú láti fọ́ sí wẹ́wẹ́ ó tún mú Zlatan ìbílẹ̀ nínú fídíò yìí ẹ máa máa rí ọ̀rọ̀ tó ń bi ọ̀rọ̀ jáde and then so so much crowd in fact casting yẹn ó pọ̀ gan torí pé kí ni gbogbo ẹ̀ pátápátá àti pátápátá ìjó ló já sí ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú ìjó tó kún inú orin yìí gbọmọgbọmọ láti ọ DJ exclusive featuring Zlatan ìbílẹ̀ à ń bọ̀ gbọmọ gbọmọ gbọmọ gbọmọ gbọmọ gbọmọ gbọmọ gbọmọ tá gan ni gbọmọ gbọmọ nínú àwọn méjèèjì ṣé DJ exclusive ni àbí Zlatan ìbílẹ̀ <laughs> ẹ bèrè lọ́wọ́ ẹ má bèrè lọ́wọ́ mi á tẹ̀síwájú pẹ̀lú Zlatan special yes orin tọ́pọ̀ wá tún kàn láti ọwọ́ Zlatan ìbílẹ̀ ogun gangan ni ṣótán ṣótán tó fi feature beautiful beautiful beautiful beautiful diva Tiwa Savage òun gangan ni ṣòtàn ta ló wọlé wọlé fọ́nkì wọlé dé ṣòtàn o ṣòtàn ẹ ká lọ gbádùn ara pẹ̀lú beautiful video yìí láti ọwọ́ Zlatan ìbílẹ̀ tó fi feature diva Tiwa Tiwa Savage à nínú wo yẹn ẹ máa rí ijó àtijó àtijó and of course ẹ máa rí gbogbo ohun tó tan mọ́ ghetto orin yẹn jáde ní twenty eighteen gbogbo ìlú mì títí títí títí a tẹ̀síwájú pẹ̀lú orin ọlọ́kọ̀jọ̀kan láti ọwọ́ Ọlámídé Badesne and of course course mo ti gbaná mo ti elevate ní ọpọ́n sunkan nínú orin ẹ̀ka máa gbọ́ no no no eh, no no mo lọ́ọ́ borí yẹn fídíò yẹn ó dùn ẹ máa rí gbogbo àwọn ọ̀rẹ́ ọlámídé níbẹ̀ and then so colourful àwọn girls mi wà lọ tọkàn ju bàdí tó ń ju bàdí tó ń ju bàdí tó ń ju bàdí tí ọlámídé náà ń sọ fẹ́ everybody pé mo ti gbaná mo ti elevate ó ṣe ẹ ká lọ gbádùn orin wa ká lọ gbádùn ara pẹ̀lú orin láti ọwọ́ ọlámídé mo ti gbaná à ń bọ̀ ti gbaná mo ti elevate orin mi ní coloherbinate hey, àwọn bẹ̀rẹ̀ ok àwọn bad bẹ̀rẹ̀ yẹ àwọn bad bẹ̀rẹ̀ wọn ti suffocate ò ṣe <laughs> ọ̀rọ̀ bí ọ̀rọ̀ nínú orin ẹ̀mú lérò pé gbádùn mo ti gbaná orin sẹ́pọ̀ tó wá súnkàn láti ọwọ́ baddest baddest baddest snare òun gangan ni poverty die die die bó bá ti die ẹ kọ́ lọ gbádùn orin torí pé kíni ó kún fún ọgbọ́n ìmọ̀ àti oyin and then it was so on white white background white white white everywhere orin àdúrà gan ni tàbá wò dáadáa tàbá dẹ̀ tún gbọ́ ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ẹ kọ́ lọ gbádùn orin à ń bọ̀. bójò bá rọ̀ o bójò bá rọ̀ kò ṣeé wí bọ́rùn bá rọ̀ o bọ́rùn bá rọ̀ kò ṣe sọ. ohun gángan ni Ọlámídé fi ń gbọ́ gbogbo èèyàn létí pé òun nífẹ̀ẹ́ olólùfẹ́ òun tójò bá rọ̀ tí gbogbo ẹ̀ bá ń ṣẹlẹ̀ òun sì ṣe kí ni ó súnmọ́ olólùfẹ́ òun pẹ́kípẹ́kípẹ́kípẹ́kí. Hmm. à ń tẹ̀síwájú mo lérò pé gbádùn gbogbo special tí mo ní fún yín lónìí that of Zlatan ìbílẹ̀ àti of course uh, tàbá sọ̀rọ̀ nípa Ọlámídé Bàdó owó gangan la mú lẹ́nìí àwọn méjì tán pérégedé tí mo nífẹ̀ẹ́ sí ju tí mo dẹ̀ sọ pé ah mo máa fún yín back to back àwọn gangan nìyẹn and then mo ní two special requests. <laughs> lórí ètò ní gbogbo ìgbà ni mo máa ń sọ wípé tí ẹ bá ní fídíò tẹ́ ti ṣe tẹ́ fẹ́ tayọ tẹ́ fẹ́ pèrègede tẹ́ fẹ́ kí n play ẹ̀ kí n hàn ẹ̀ sí playlist mi kó ba lè dùn kó ba lè kí kó ba lè yí gbogbo kí aráyé gbọ́ kí wọ́n mọ̀ pé ah those video is so on point lórí jẹ́rẹ́ nìkan lẹ́tì lè mú gbogbo fídíò yẹn wá tó máa ṣe kí n tó wá fi lè ta wìtì wìtì wìtì ó ní mo fi mú ayk fàájì as a special request láti ọwọ́ gbogbo ẹ̀ pé ok wọ́n fẹ́ wo fídíò ẹ̀ ká lọ gbádùn orí fàájì àmọ́ fàájì nìyẹn láti ọwọ́ ayk mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ní fídíò kan tó mọ̀ pé ó wà nílé tí ò tí ì jáde síta gbagba wá sí ètò wa ètò yìí ìjọyà kábàáyí ṣe kí ni kábàáyí gbé lárugẹ just send me the video ẹ̀dẹ̀ mọ́ tẹ́ ẹ máa ṣe títorí pé kí ni ẹ máa ní láti wá sí olùléṣẹ́ wa ká wò ó fíní fíní fíní fíní kábàlẹ̀ tí síta gbangba sí another video òwú gangan ni láti ọwọ́ adégúnlẹ̀ Ọlákúnlé Felix ìyẹn gangan ló jáde pẹ̀lú ìbàdí fídíò mi tó jáde sí wa nìyẹn láti ọwọ́ àwọn olólùfẹ́ wa tí wọ́n fẹ́ kí iṣẹ́ kí ni kí iṣẹ́ wọn kó gbòòrò dáadáa ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú ìbàdí tí a bá padà dé kí gan ló wà ní ìdí ìbàdí à ń bọ̀. ìbàdí nìyẹn láti ọwọ́ Adégúnlẹ̀ Ọlákúnlé Felix mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá ní fídíò kan ṣọwọ́ sí wa lórí ètò wa ètò yín jẹ́ kábàlẹ̀ ṣe kí ni kábàlẹ̀ títí tàbá wọn pé boys and girls wọ́n sọ wọn ni oh yes yes yes yes nǹkan nǹkan lè ṣe nítorí pé kí ni adúró digbí. Hmm. káàkiri la wà lórí social media wa a sì dúró síbẹ̀ a sì mìlú tìtìtìtìtìtì lórí facebook at orisun tv lórí instagram at orisun tv lórí twitter twitter at at orisun tv káwá fi jọyà yẹn tó wà non-stop yẹn ká fi pàdé ara lọ́sẹ̀ tó ń bọ̀ bye love you.